ojú wa tó lé ojú wa tó kó. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo bí tẹ bá ti lórí ọ̀fẹ́ tẹ ti ń wò wá hmm. mo mú fídíò yìí wá kí gbogbo ẹ̀yin èèyàn ká tún mọ tó tún ṣẹlẹ̀ ní o ẹ máa gbádùn fídíò yìí ẹ dẹ̀ máa rí i pé information tó wà nú ẹ̀ ó kún fọ́fọ́ now kẹ́ wá lè mọ gbádùn ìkànnì wa síwájú àti síwájú sí ẹ mọ́ gbàgbé láti ṣe kí ni láti subscribe sórí ìkànnì yìí mm, ẹ subscribe sórí ìkànnì yìí bẹ́ẹ̀ bá ti subscribe tán ẹ máa rí notification bell kan wájú ẹ ẹ tẹ̀ sí i bá ti tẹ̀ sí i ẹ má gbàgbé ẹ comment lórí fídíò yìí kẹ́ share pẹ̀lú gbogbo àwọn èèyàn wa ẹ mo dẹ̀ ṣèlérí pé ẹ mọ̀ gbádùn wa sí from time to time àwọn latest information àwọn news àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní location four one nine àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní yorùbá nation àti gbogbo ẹ̀ àtàwọn ètò kan tó dùn tó lágbára gbogbo ẹ̀ ni màá máa mú wá ètò táwọn hmm. olówó yìí èèmọ̀ ti wọ̀lú o kó dọ́dọ̀ gbogbo àwọn èèmọ̀ ti wọ̀lú o kódà èèmọ̀ gidi leléyìí àní afurasí kan ṣoṣo táwọn ọlọ́pàá mú lórí ikú alàgbà kẹ́hìndé fàtìlóyè àti aya wọn wọ́n mọ̀ ní ó ti sá lọ <laughs> bó ló ṣe dé lọ́dọ̀ tìyín náà ṣe rí pé ròyìn kàyéfì ńlá leléyìí afurasí kan ṣoṣo the prime suspect èyí tí wọ́n mú wọn ló ti sá lọ bó o ló ṣe sá lọ ọ̀nà wo ló gbà tó fi sá lọ bó o ló ṣe rìn <laughs> mo gbé e dé o láti yànnà náà fún wa ṣe mọ̀ wípé kò sí nǹkan tí ì ṣẹlẹ̀ ní nàìjíríà kò sí nǹkan tí ì ṣẹlẹ̀ ó tún ti ṣẹlẹ̀ o bó o ló ṣe ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ̀ka lọ. Hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ọjọ́ burúkú èṣù gbomi mu lọ́jọ́ kínní oṣù kínní jẹ́ nínú ìdílé fátìlóyè nígbà tí wọ́n ṣekú pa alàgbà kẹ́hìndé fàtìlóyè àti ìyàwó wọn tí wọ́n sì tún dáná sun òkú wọn ẹni táwọn ọlọ́pàá wá mú gangan o gẹ́gẹ́ bíi wípé afurasí kan ṣoṣo tó jẹ́ gbòógì lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún wọ́n mọ̀ sọ́ wọ́n ní afurasí ọ̀hún ti sá lọ máwọn ọlọ́pàá lọ́wọ́ o bó o ló ṣe sá lọ ìbéèrè tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń béèrè nìyẹn o ọ̀nà wo ló gbà téyí sá lọ oríṣiríṣi ariwo táwọn èèyàn ń pa nìyẹn o wípé ah ah bó o ní irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣe máa ṣẹlẹ̀ àgbì àní táwọn èèyàn ń sọ nìyẹn ẹ wá jẹ́ ń ṣàlàyé ẹ̀ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan hmm, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ arákùnrin kan tí wọ́n perúkọ ẹ̀ ní Lékan Adékànbí òun gangan làwọn ọlọ́pàá mú o gẹ́gẹ́ bíi prime suspect lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé lọ́jọ́ kínní oṣù kínní ọdún 2023 níbi tí wọ́n ti pa alàgbà Kẹ́hìndé Fátilóyè àti ìyàwó rẹ̀ Bùkọ́lá Fátilóyè pàápàá ọmọ wọn náà tí wọ́n tún jù sómi tó náà tó gbabẹ̀ tó dèrò ọ̀run ẹni tí wọ́n wá mú tó jẹ́ dráìvà tó ń wa mọ́tò wọn ẹ tí wọ́n porúkọ ẹ̀ ní Lékan Adékànbí ó mọ̀ lámọ̀gbọ́ wípé ó ti sá lọ ó ti ṣe kíni ìgbé àfẹ́wé bó ló ṣe wá sá lọ wọ́n ní Lékan Adékànbí tó jẹ́ prime suspect lórí ìṣekúpani tó ṣẹlẹ̀ yìí ó ní ó sọ fún àwọn ọlọ́pàá lọ́gbà àwọn ọlọ́pàá tó wà ìyẹn ní ìbára police station nílùú abẹ́òkúta náà ni arákùnrin ìbá sọ fáwọn ọlọ́pàá o wípé ara òun ò yá pò ní àìsàn ibà wọ́n ní ẹni tó jẹ́ DPO tó jọ̀gá ọlọ́pàá bó ṣe yan àwọn méjì nìyẹn nínú àwọn ọlọ́pàá wípé ó yá ẹ wá mú un lọ sí ọsibítà níbi tí ó ti gba ìwòsàn kán lè tẹ́ẹ̀sì ẹ̀ kán lè mọ nǹkan kan tó ń ṣe gan-an kán lè fún ní ìwòsàn tó péye wọ́n níbi tí àwọn ọlọ́pàá méjèèjì tí wọ́n ti mú un lọ sílé ìwòsàn nìyẹn o wọ́n nígbà tí wọ́n délé ìwòsàn lárákùnrin ọ̀hún bá ń ṣe gúlọ́gúlọ́ bí ẹni tára rẹ̀ yòòyà ń tòótọ́ wọ́n ní ló bá sọ fún wọn wípé òun kàn tiẹ̀ fẹ́ ṣẹ̀yọ́ òun fẹ́ tọ̀ wọ́n níbi tí wọ́n ti aláwọ̀ ẹ̀ nìyẹn wípé ok bọ́sẹ̀ ẹ̀kúlé kó lọ tọ̀ ńbẹ̀ wọ́n nígbà tí ó wò wọ́n wọ́n ló rí i pé àwọn ará bí ò fura mọ́ wọn sì kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ wọn kó sí lẹ́sẹ̀ kódà wọ́n ní látìgbà tí wọ́n ti mú tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ nígbà tó wà lágọ̀ọ́ wọn gan pé wọn ò fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọn ò fi sí lẹ́sẹ̀ wọ́n ní bárakùnrin ṣe wò yán nìyẹn o ló bá sáré lo opportunity yẹn pé bẹ́ẹ̀ ló ṣe kínni ló gbà sá lọ nígbà tí àwọn ọlọ́pàá ò fi wẹ̀yìn wò tí wọ́n wá gbogbo inú ọgbà náà bá rí i pé àwọn ò rí lé kan adékànbí àwọn ò rí mọ́ ibẹ̀ ni wọ́n ti sáré ń sá kiri sá sókè sá sódò di bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọn ò tí ì rí lé kan o kí wàá ló ṣẹlẹ̀ gangan hmm. kódà ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní gbàrà tí lẹ́kan adékànbí tó ti gbọ́ wípé ọmọ ọ̀dọ̀ alàgbà kẹ́hìndé fátìnóyè wípé ọmọ ọ̀dọ̀ yìí ò kú pátì ìgbà yẹn lára rẹ̀ ò ti lélẹ̀ mọ́ o ló ti ń gbọ̀n kíjokíjo kiri wí pátì ìgbà yẹn gangan lọ́kàn rẹ̀ ò ti balẹ̀ mọ́ ṣùgbọ́n wọ́n ní àwọn ọlọ́pàá tí wọ́n wá mú un lọ <laughs> pé rábaràbá mọ̀nà ń ṣe kódà wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ yìí wípé ẹni tó jẹ́ DPO Ìbára police station nílùú Abẹ́òkúta ẹ wọ́n ní wọ́n ti yọ ń pò lọ́wọ́lọ́wọ́ ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n sì ti sọ fún wípé lẹ́yẹ òsọ́ka kókò kó ṣe kí ni kókó gbogbo dọ́kúmẹ̀ǹtì tó bá ní í ṣe pẹ̀lú ìjọba pẹ̀lú iléeṣẹ́ tó wà yẹn pé kókó lẹ̀ fún ọ́fíìsà èyí tó bá ti ṣe kí ni tó jẹ́ the most senior officer ní police station Ìbára ẹ wípé kó dẹ̀ kíákíá lẹ́yẹ òsọ́ka kó wá rìpọ́ọ̀tù sí police command headquarter ìyẹn eléwéran wípé kó rìpọ́ọ̀tù síbẹ̀ kíákíá bákan náà gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti sọ wípé wọ́n ti ń kojú ìjìyà o ṣùgbọ́n tó wá jọni lójú tó ṣẹlẹ̀ ni wípé báwo ni ẹni tẹ́ ẹ ṣe pé ni tẹ́ ẹ sọ pé òun gangan òun ni prime suspect tẹ́ ẹ bá gbàgbé arákùnrin lẹ́kan adékànbí òun ni driver tó ń wa àwọn èèyàn wọ̀nyí ṣùgbọ́n ẹ jẹ́ rán yín létí tẹ́ ẹ bá ti gbàgbé láyàájọ́ ọjọ́ kìíní oṣù kínní ọdún 2023 làwọn aṣekúpani nǹkan ni wọ́n lọ bá alàgbà kẹ́hìndé fátìlóyè àtìyàwó rẹ̀ ni wọ́n lọ bá wọn lé o gbàrà tí wọ́n parí ìsìn àìsùn ọdún ni wọ́n wọlé tì tí wọ́n sì ṣe kínní tí wọ́n pa wọ́n nípa àfọnáfọ́nsu kódà wọ́n tó dáná sun òkú wọn lẹ́yìn eléyìí ọmọ náà wá mú ọmọ ọ̀dọ̀ àti ọmọ wọn rẹ olúwa wọ́n so wọ́n lọ́wọ́ wọ́n so wọ́n lẹ́sẹ̀ nínú mọ́tò wọ́n lọ jù wọ́n sí odò Ògùn ẹn odò Ògùn ni wọ́n lọ jù wọ́n sí o ṣùgbọ́n ìròyìn tó wá tẹ̀ wá lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ ó nínú mọ́tò ni wọ́n ti ń so àwọn lọ́wọ́ so àwọn lẹ́sẹ̀ ó ní bí wọ́n ṣe ń so àwọn lọ́wọ́ so àwọn lẹ́sẹ̀ yẹn ó lóun sáàjà fitafita tó fi jẹ́ pé wọn ò rí kan nínú ọwọ́ òun wọn ò rí so ó ní bí wọ́n ṣe ju àwọn méjèèjì sódò nìyẹn ó nígbàrà tí wọ́n ju àwọn méjèèjì sódò òun ń gbìyànjú òun tiraka òun làkàkà tó ń ṣáà fi lúwẹ̀ẹ́ jáde nínú omi wípé òun gangan lòun wá sọ fáwọn apẹja wípé wọ́n ti ju èèyàn kan sódò ṣùgbọ́n jọ́kẹta ẹ̀ ni wọ́n rí ọmọ olóògbé gangan torúkọ ẹ̀ ń jẹ́ ọ̀rẹ́ olúwa nínú bo nínú odò Ògùn tí wọ́n jù ú sí tó kù ẹ̀ létéńté lórí odò Ògùn eléyìí tí wàá ń kọ gbogbo àwọn èèyàn lóminú o wípé kò sí nǹkan tí ò ní í ṣẹlẹ̀ o àwọn èèyàn ń sọ wípé ìṣẹ̀lẹ̀ yìí lọ́wọ́ nù pé n tó ṣẹlẹ̀ yìí kò eh, kò ṣe ó ní n tó ṣẹlẹ̀ nǹkan kan wà nù nǹkan ṣùgbọ́n èmi kàn ní kí n sáré fi tó yín létí ni o wípé prime suspect driver tí wọ́n mú gẹ́gẹ́ bí suspect eh, tí wọ́n ní ó ti ṣe kíni ó ti na pápá bora o hmm, mo ní fi tó yín létí ni ẹ ṣe ń tẹ̀ ń wò wá ó dàbọ̀ ó dìgbà kan náà. you